ẹ̀rù ọkà mọ́ọ̀lù ni ẹ̀rù ẹ̀rù ẹ̀rù ní ẹ̀rùbà ẹ̀rù wọ́n lọ sáàmùkó ẹ̀rù ní ẹ̀rùbà bàbá ẹ̀rù kùmọ̀ àlejò ọ̀la àkọ́yọ̀ ẹ̀rù ọ̀rọ̀ àlọ́wọ́ náà ká láyà lọ ọmọ náà bá ọ̀rọ̀ wọ́n láyé ìfàbẹ́lẹ̀ wọn rẹ̀ mọ̀ ní àti ìfúnlẹ̀ tó abẹ́ sọ́yìn àìmọ̀ ní. ìgbéga náà owó rẹ̀ jẹ́ ènìyàn wàá bẹ̀ ti káì bí wàá ṣe ìgbé ká èyí ń jẹ́ títì lẹ́yìn ẹ̀ náà wàrà ẹ̀yìn àti ìkúnmọ́ kọ̀gbọ́n ìjọba níbi ìjọba ọkùnrin ẹ̀rọ náà rẹ̀ mọ́ ìjọba kan tó ké ẹ̀yìn ní ẹ̀yìn ní ìgbà àbára ọ̀rọ̀kọ ọ̀nà kàrọ̀bá náà ní ìgbà ìjọba kan náà nà mọ́ fún mẹ́ta ẹ̀ mẹ́ta ní àbáyọ̀ ní ẹ̀jẹ̀. ìgbà ìdákọ̀ òbí rẹ̀ kan ìgbà ìmúlẹ̀ kan bàbá ẹ̀ bàbá ẹ̀ ní pọ́blẹ̀mù wọ́n jẹ́ ìròyìn ìròyìn wọn ní kejì rẹ̀ owó àtọ́gbò wò àwọ̀ ní yẹ́nkejì ọ̀yá mìíràn náà ìwọ́ ìkúrẹ́ mìíràn àlébùkọ́ náà wọ̀ yà ọlọ́kọ̀yọ̀rọ̀ fi mọ̀ náà wà ló wọn náà yọ̀ rọ̀ wọ́n ní mọ̀ rọ̀ wọ́n ní mọ̀ rọ̀ hẹ́rù dọ́ عدم التأثير بآيات القرآن وإيكو عدوكا إيكو إيجيو إيه أوله آية القرآن لا بوعده أوشنوكا قرآن أو مكتفكا من وما يرى بينكم وينا ولا بوعيده أوشنوكا قرآن أو مكتفكا من وما يرى بينهم وعد وكتفكا كما تزال ṣé ọ̀yà mọ̀wọ́ mọ̀wọ́ ọ̀yà òkú wọ́n yìí ọ̀kàtí fún akọ̀rọ̀ àtẹnu sọ̀rọ̀ ṣe ọ̀rẹ́yà wọ́n láti amúre fún ọ̀ṣọ́ ní kùránù ọmọdéwọ̀n náà nìkan ọ̀hún náà ní wọn wọ́n láti mọ̀wọ́ yìí ọ̀ṣọ́ ní kùránù ọ̀dọ̀rọ̀hún sọ̀rọ̀ nìkan ọ̀hún náà wọ́n láti wọ́sí hídùn kíyàmà ọ̀ṣọ́ ní kùránù ìjì kíyàmà kan yọ̀ọ́mọ̀ kíyàmà ìtẹ́mẹ̀lẹ̀ yíyan náà sáàpù lẹ́yìn ká ọ̀rọ̀ yẹn sóbi rí wọn dáhùn sáà pé wà á pé pé ìhàlù kó lè mọ̀ pé àti àmà ọ̀dọ̀ ọ̀nà ìgbẹ́ náà sóbi rí ọ̀dọ̀ àká rẹ̀ ọ̀dọ̀ wọn ṣe bí omi ká bí fúlù gánà mi níjà sí àwọn lọ́kọ́ kéèkì àwọn nìkan ọ̀rọ̀ ìjọ ìmọ̀ fọ̀dọ̀ fọ̀dọ̀ ìmọ̀ yẹmí lùmí sọ̀mà ìlùkọ̀án akọ̀ àwọn ìrọ̀ náà kọ́ ní من سماع القرآن أو القرآن هي أنه لا يكون ذا قرآن ذكر ولا تطيق نفسه مواصلة قراءته أعنو كتا إنك وجمع يهر قراءة نعم فكلما فتح المصحف كاد أن يغلقه أنت أغنى من القرآن كنت يريدهم أود يدعو صحيح يريكوكم ضعف الإيمان يقول أن عن القرآن قرآن قرآن أنت ملك يعني عندي قال إمام النسائي ده رحمه الله أو القرآن أو الصوم والقرآن يشفعان يوم القيامة فيقول الصوم منعته شرابه وطعامه فشفعني له ها؟ ويقول القرآن منعته النوم إيه؟ فشفيني له أنت متفاعل عند عن القرآن أيضا إلا به وضع يوم القيامة دعوك نعم ثالثة نعم سهل سنطل تنبيه من يلك مبيلا إيه؟ بالقرآن عليه ذاك نعمك تسعر وهم يسكن حق القرآن kàkà ńlá wọn bọ́ sọ̀rọ̀ wọn ní kọ́ bí wọn ẹ̀ńtọ́ wọn ti sọ̀rọ̀ ìyá mara kà àyùṣẹ́ fàán lòun ní àwọn náírà kẹ̀dẹ́ wọn. so Quran America is very important and Quran America honours the strongest Islamic mineral value. Wait God promote the career. So on, one idea, one salah, one ibadah wọ́n kò ní ìpè ọkàrọ̀ ọ̀rọ̀ Quran wọ́n ní ìṣèjì.